àjẹ́bìtẹ̀ náà ra àlọ́run ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọ̀làdélé òní gbákejì àjẹ́bìtẹ̀ níbo àfẹ́fẹ́ ẹ̀rú ṣì ọlọ́run ní í ṣe òníṣẹ́ náà bá ní pẹ̀lú àlékún ìtẹ́ àti ọlọ́run ọlọ́run náà bá ní ṣe fún àlejò àfẹ́fẹ́ àtàwọn ará ilé rẹ̀ lápapọ̀ ẹnì kọ̀ọ̀kan wá dúró ọlọ́run ṣe wá lẹ́nu ìfẹ́ ṣe wá lẹ́nu ìyẹ̀wò láyé nínú sàárẹ̀ àgbẹ̀dọ̀ nínú àgbẹ̀yà. òní ni ọjọ́ kìíní nínú oṣù ọ̀rọ̀ tó ń gbà. lẹ́yìn tí wọ́n àti wípé ọjọ́ mẹ́wàá òní òní ọdún ìléyà ọjọ́ mẹ́sàn-án òní ọjọ́ àràpá gbọ́dọ̀ tó ń ṣe fúlàní pé ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ni wọ́n láǹfààní láti fi ṣe ájì lọ́sẹ̀ ìta wà ní látàrí covid-19. àdéhùn ọ̀rọ̀ sàádà tó bá ní gbá àwọn náà tó bá ní gbá mọ́lẹ̀ pátápátá kọ́mọ̀tì lórí mọ́. ó ti lọ lọ́dọ̀ wá ní kọ́mọ̀tì ọ̀dọ̀ fẹ́yẹ́yẹ́. àwọn ibi tí ń jà sí ìsìn ọlọ́run bá ń dáwọ́ ìdúró ìtọ́ ìtọ́ ọlọ́run ilé ìṣòro ìgbà ọ̀ aláìsí ìṣòro lónìí òjíṣẹ́ náà bá tọ́jú bá wọn lé ọjọ́ náà nínú ìpàdé èdè máa mú ìṣèlédè tí wọ́n gbà wá àti mọ́nájà àníbìjì àmọ́ ń bẹ̀ pé àmọ́ àròwó máa ní máa bá ìdá sí sí nàìjíríà sọ̀rọ̀ àyìn àwọn tí wọ́n jẹ́ àdúgbò máa sọ àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn sọ wọn ní pẹ́ láyé o àwọn tí wọ́n máa lò nínú ìṣẹ̀mí láàrin ọgọ́ta ọjọ́ sí àádọ́rin ọdún ni. ẹ̀rígbé sábà ní ká wo àwọ́tá jẹ́ ìjọ ọmọlẹ́yìn àdébùwà ọ̀dọ́yàmẹ́. àdéhùn yìí ṣe àtúmọ̀lẹ̀ pé àwọn òfin pẹ́ láyé bí àwọn ìjọ sí ń tẹ̀lé ọ. lápèjúwe anábì ọlọ́run anábì náà àléyìn sọ̀rọ̀ àti wọ̀sán dáná ẹgbẹ̀rún ọdún ó dín ní àádọ́ta nine hundred and fifty years wọn làmẹ́dì náà ló fi ṣe dáwà ló fi ń fi àwọn èèyàn sínú ẹ̀sìn ọlọ́run kọ̀má àsìkò tó lò kó tó dà níbi ọlọ́run kọ̀má àwọn àsìkò tó tó lò lẹ́yìn tó náà bá fi omi tó wà sí ipa àwọn ìjọ rẹ̀ sí ipa wọn nǹkan tí ń túmọ̀ sí wípé àníbi ọlọ́run náà yóò lò ju ẹgbẹ̀rún ọdún kan láyé bẹ́ẹ̀ sì yóò bẹ́nu àdéhùn pé ọ̀yọ̀lókùn máa ń kọ́ ọ̀dà ọmọ òwò wàhálà àmọ̀dé ẹni tó lóore jù nínú yìí ilẹ̀ tọ́lọ̀ ní ọpẹ́ láyé ọpẹ́ láyé ó tún ní sẹ́ẹ̀rì dé àwọn tá à ń jẹ́ mùsùlùmí àwọn là ní pẹ́ láyé bóòlù láti wá lé àwọn àjọ tí wọ́n ti lọ bóòlù àti fẹ́ lé wọn bá. ọlọ́run bọ́ba àdéjọlá nínú àánú ńláńlá rẹ̀ ọlọ́run bí àwọn àsìkò kan omi akalẹ̀ ká àwọn àkókò sáwé yìí àwọn ẹgbẹ́ rẹ̀ tíyàn bá ṣe ń bẹ̀ fi ìbùkún fún ọjọ́ orí tíyàn bá lò náà ṣẹlẹ̀ ẹ̀ ń bá lè wá lo àwọn àkókò náà léèdè ìjọ ti ká àbómi máa wà ọpẹ́pẹ́pẹ́pẹ́pọ̀ láyé lápèjúwe olùlẹ̀ lẹ́gbẹ̀dẹ̀ kọ́dé ọ̀ ìjọ tí síyàn bá ti nínú rẹ̀ bó ṣe lè wò ó kéré tó ó lóore lọ́dọ̀ ọlọ́run ju ìjọ tí síyàn ṣe ní ẹgbẹ̀rún oṣù tí ò sílẹ̀ lẹ́gbẹ̀dẹ̀ kọ́dé ọ̀ léyìí tí ń túmọ̀ sí wípé tábà ń sọ nípa ẹgbẹ̀rún oṣù àmọ́ rí ọdún mẹ́tàlélọ́gọ́rùn-ún àti oṣù mẹ́rin àmàrin nílẹ̀ ìgbàlọ́ ọ̀rọ̀. àdéhùn rẹ̀ ni pé ẹ̀ńtọ́lọ̀ bá ní kọ́lé sí orí orí ká gómìnà ṣe lórí ilẹ̀ lọ́sọ̀lẹ̀ kọ́lé rẹ̀. ìwé ẹni báwọn tó bá ti lọ́dún mẹ́wàá à twenty ní ọgbà nínú one thousand years. lẹ́yìn tí túmọ̀ sí pé ọlọ́run tàà ní àwọn àjọ ìkọ́ nínú àwọn àkókò èyí tó fi pé ìjọsìn nínú rẹ̀ gbọ́gbọ́n má tó tóbi pọ̀ jùlọ iṣẹ́ díẹ̀ ẹ̀sìn ńlá ó ní àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù gbẹ́lẹ́gbẹ́jà ọlọ́run bá wà jùlọ lá nínú sóràtò fàjẹ́ ọlọ́run ti nǹkan méjì ewúra lọ́wọ́ ọ̀dọ̀ rẹ̀ sóra wàlúfàjẹ́ wàlẹ̀yà lè máa ṣẹ̀kọ́ ọlọ́ni àfẹ̀nájú ọjọ́ àràbá ní ìfẹ̀jọ́ kẹsàn-án oṣù bẹ́lẹ́ níjà ọlọ́ni oṣù lóra wọ̀lẹ̀yà lè má ṣe àtàwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù bẹ́lẹ́ níjà ọlọ́ni oṣù lóra bàbá ìtàn tẹ̀sí rẹ̀ nínú síra àwọn tẹ̀sí rẹ̀ lọ́wọ́ àmì làwọn ọ̀rẹ́ wọn ní àlùfọ̀rọ̀ ọ̀dùn bí yá àṣà ló bẹ̀rẹ̀ níjà wọn ní ọjọ́ mẹ́wàá tó lọ́n ti kúra ní kúra àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú gbogbo ní ìjà ti làwọn ọjọ́ náà. nínú sọ́ọ̀tì ajé àyà ìkejìlélọ́gbọ̀n ọlọ́run sọ pé pé wọ́n yá ìgbòho ìgbàgbọ́ fi àyà nínú àyè náà kánà rántí ọlọ́run láwọn òkúta àná. àbáyé náà báyìí ó ní àyàmù àdùmá àyàmù làájà ó láwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù ọjọ́ lẹ́ẹ̀jà ẹni àwọn ọjọ́ tó lọ nípa lérò pẹ̀lú àyàmù àdùmá. nínú hadith èyí náà ń bọ̀ ọ́ nínú wọn gbà wá àdéhùn àbáàdùn àbọ̀dì ọ̀gbà wà lóhùn náà. عن النبي صلى الله عليه وسلم قال من عمل في أيام أفضل min hadhihi al-ashar àlẹ́nu ni kò sí kò sí iṣẹ́ tí èèyàn fẹ́ ṣe nínú àwọn ọjọ́ kan tó lè lóore tó lè lọ́lá bí iṣẹ́ tí èèyàn bá ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù tẹ́lẹ̀kẹ́jà àwọn tàbí wá ní à ilé òṣìṣẹ́ náà wọ́n lọ́ọ́ ní jihad tí kúndé olóore tí èèyàn bá ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá ó tún lọ rẹ̀ tún kéyìn wọn ṣe jihad kéyìn lọ jáde ọ̀sẹ̀ lọ ànábì ní wàlá ní jihad ẹ̀sán tí yóò lè ṣe jihad náà ó lè tó ọ padà wá sí àyà pípé ìlà rọ́jò ọ̀rọ̀jà ìyọ̀kọ́ nírò bìnẹ́sì wà náà léyìn fọlọ̀ ní yẹ́rù ní ìṣẹ́yẹ àyà pẹ́ tó bá ti pé ọlọ́ ti jihad ìgbà tí ọlọ́ ti jihad gbogbo tó ní lọ́wọ́ gbogbo tó ní ní dúkìá gbogbo ẹ̀ àtẹ̀mí rẹ̀ ló mú lọ jagun ọ̀làdíyàrá ìjẹ̀bù ṣe ń gbìyànjú rẹ̀ ṣùgbọ́n lọ ní owó tán lójú ogun ọrọ̀ tán lójú ogun ẹ̀mí ẹ̀ náà fún lọ sí irú ìyáàbò ní báwọn ìlú ṣe déédéé ẹ̀tọ́ ti fi olóore kan àbó mi nínú àwọn tó mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù tó lé méjì àná èyí táwọn ọmọ rẹ̀ àdéhùn ní ọbẹ̀ ní sọ̀rọ̀ ìgbòkọ́rí nínú àdéhùn mi ìdábìlẹ̀ bí wọn náà ti ọgbà wá òjíṣẹ́ náà wọn sọ̀rọ̀ bá wọn àrí wọn sọ̀rọ̀ sọ pé máa mi àyà mi àbọ̀ nígbàgbọ́ sọ̀rọ̀ hánà wọ́lá àbò ilé ìdè àmà lókè iná mi nà á mi nà á àmì mi ní gbogbo tó ti rẹ̀ láyé pátá kò sí èso tó máa ń bá lọ́dọ̀ ọlọ́run ní máa ń kò sí sí ẹni tí fẹ́ ṣe fọ́nà ọ̀bọ̀ ní ìfẹ́ sí bí iṣẹ́ tí mo bá ṣe ní àwọn ọdún mẹ́wàá àkọ́kọ́ ilé ìgbòho ìjà nípa ní àdéhùn فأكثروا فيهن من التهديد والتكبير والتحميد. عمل صلى الله عليه وسلم ẹ̀yà kọ̀lẹ́jẹ́ mẹ́tẹ́ la ilaha illallah Allahu akbar alhamdulillah ẹ kọ̀lẹ́jẹ́ máa ṣe ẹ máa ṣe púpọ̀ nínú àwọn ọjọ́ mẹ́wàá ọ̀pọ̀ yìí nínú ìgbàgbọ́ níjà àdéhùn yìí bàbá wa àkọ̀dàrọ́ ní àwọn onígbà wa nínú àdúgbò àlùfẹ́lẹ́ ìkànnì àwọn afọ àwọn àgbà bàbá wa sàmìn ìlú dubai olóba àdéhìí wa lọ́dọ̀dọ̀ àwọn ọkọ̀ ààbà ọgbà wa lọ́dọ̀dọ̀ bẹ́ẹ̀ ní àbá kọ́nà ìkọba ìyọrọ sí i. ǹjẹ́ wá gbà wá lọ́dọ̀dọ̀ sàmìn ìlú pé ìlà dáhàlàtàlà á ń ṣerú ìsáàdà ìṣìhádà ìṣáàdà ìṣìhádà hàtàlà láyàkáàdà yẹtùlà àdéhùn báyìí fún ojú báyìí táwọn tó bẹ́ẹ̀ wá àkọ́kọ́ ìbá ti ní ìṣẹ̀lẹ̀ báyìí tó bá ti ní ìṣẹ̀lẹ̀ sílẹ̀ a máa gbìyànjú pọ̀ a máa múra síbi òsì ń pọ̀ débi pé àwọn àjọ tí tí ó ṣe apá rẹ̀ ni máa ń tún fẹ́ ìwé kanú. wọ́n tún bọ̀ ní ìwà látọ̀lọ̀ sàáyìn ìṣẹ́ lójú báyìí ìrọ̀lẹ́ lọ. ó ní láàbùkù tí ó rà jágbọ̀nù

ẹ̀ṣẹ̀ mẹ́fìlà ní ní pé sábà ń sọ nípa àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù tẹ̀lẹ́dẹ́gbẹ̀ àná àwọn àdéhùn yìí àtàwọn àyàtà ti gbọ́ àtọ̀rọ̀ wọn tàbí ẹ̀ǹtà ti gbọ́ oúnjẹ àtúmọ̀lẹ̀ pé àwọn ọjọ́ tó ti gbé iṣẹ́ olóore nínú rẹ̀ ọdún náà pọ̀ yìí. Bàbá ìgbà bàbá wa Ibn Hajar àgbàlá ní kọ́lọ̀ máa ti gé bàbá. Ní nǹkan tó rí bàbá ní wọ̀lẹ́bí yẹ́dà ana sábàbà bìntìyàzì ájàrò gbẹ̀lẹ́mẹ́já lèmàkáàni sinami òmùhàtò ìbáàdà tàbí wáyà sọ́dà wàsíyà wàsọ́dà ọ̀tún wàlẹ́hájú wàlàyé àti ìdálẹ́ta ìgbẹ́yìn. Ibn Hajar kọ́lọ̀mọ́dé kẹ́wọ̀n wọ́n ní ìdí abájọ tó fà á tó fi jẹ́ pé àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù bẹ̀rẹ̀ níjà ó wà lóní ọ̀dá yàtọ̀ táwọn ọjọ́ yòókù níbẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ nítorí ọ̀dá yàtọ̀ ni pé lè màkà ní tìmáyà ọmọ àádùn ọ̀gá ẹ̀bá dàgbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyáláyà àjọṣe àwọn ìjọsìn tó gbọǹgbọǹ tó gbọǹgbọǹ ńlọ́sàrájọ nínú àwọn ọdún mẹ́wàá àkọ́kọ́ nínú ìṣẹ̀lẹ̀ níjà àwọn ìjọsìn wà ní ìrún kíkí ààrùn gbígbà sàárà àtúnṣe kọ́dákọ̀ hajj ṣíṣe wọn là yé àti láti kàkìgbẹ́ rí i ó kéré nù àwọn oṣù tó fi pé kò sí ẹ̀ sí oṣù kẹta tó fi pé gbogbo àwọn ẹ̀jọ́ ti gbọ́ pàtàkì gbọ́ pàtàkì yìí kí máa sàrájọ nínú rẹ̀ Ramadan àwọn ẹgbẹ́nu rẹ̀ wọn kò sí àjùjẹ. bàbá ìgbìmọ̀ ìgbìmọ̀ ọjà kọ́lọ̀ nǹkan máa nínú síra wọn làtọ́ ìfún àárúgbò wọn làmà kánú lọ́wọ́ subhanahu wa ta'ala ọ̀lùwádà àtùlùkù òṣèlú المؤمنين حنينا إلى مشاء إلى بيته الحرام látàrí fọlọ́n ọ̀rọ̀ àgbègbè ọ̀la ó ti gbìn ìfẹ́ ó ti gbìn sínú báyà ń jáde onígbàgbọ́ òdodo ìnífẹ̀ẹ́ sí ìjẹ̀ràn sí ìlẹ̀jọ̀ náà ọ̀la. ní mẹ́ta láti lọ sí ìjọ ètò pàtàkì. wọ́n lẹ́yìn sẹ́kúlù àdé kọ́ọ́dìrọ̀ ni alámùsàádà ti alámùsàádà ti kó láàmù kìí sí gbogbo èèyàn yóò lágbára láti lọ́mọ sí ájì lọ́dọọdún lọ́dọọdún lọ́dọọdún fárọ̀dà alámùsàádà ìdí tó pé ọwọ́ àwọn tí wọ́n ọlọ́run ti ká sí ájì ó ṣe lọ́rùn fún wọn lẹ́ẹ̀kan nínú tẹ̀mí wọ̀jẹ́ àlàmú òṣùwọ̀n àṣà ṣùgbọ́n àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ní èso olóde níjà ọlọ́mìṣẹ́ ní mọ̀ṣárọ́kàn mínísítà èrè wàlù ọ̀rìnlẹ̀ nítorí ìgbà láti òkúpa àtẹnudọ́lágbára láti lọ ṣe ájì àtẹnudọ́jọ́kọ̀ léjì ọ̀dàgbára ọlọ́mọdé gbogbo àpáta kájọ kópa níbi àwọn ìjọba láwọn ìjọba mẹ́wàá ìbéèrè ní fẹ́ wá pé ah, ebi ní Ramadan ẹgbẹ́pọ́jọ́ mẹ́wàá èyí tó gbẹ̀yìn òru mẹ́wàá ní Ramadan ó lóore ju gbogbo ọjọ́ tí bẹ́ẹ̀ ní òṣèlú lọ ìwúlẹ̀ tó wá ń sọ ń pa oṣù tó lè fi jà yìí ẹlọ́sìn náà tó lóore ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ìwúlẹ̀ wá lóore ìṣòro méjèèjì ọba àti ọmọ nìkan ìbùnú bẹ́ẹ̀ ni yàrá ní Ramadan bàbá ní tá a bá ń sọ nípa àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ní oṣù gbẹdẹgbẹjà àtàwọn òru mẹ́wàá èyí tó gbẹ̀yìn nínú oṣù nínú oṣù Ramadan bàbá ní ayé àmọ́ àṣàrò tẹ̀lé ẹja áfùdọ́lù ní ayé àmì àṣàrò tẹ̀lé Ramadan kálukú ló ní ìlú lọ́la àti ẹ̀ tọ́lá ti pé sí ọjọ́ la fẹ́ sọ yàtọ̀ sí òru àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ní oṣù sílẹ̀mẹ́jà ó lóore ju bẹ́ẹ̀ ní àwọn ọjọ́ yẹnni kí ọjọ́ ti àwọn àwọn ọjọ́ bí àárọ̀ ọ̀sán ìrọ̀lẹ́ rọ̀mọ̀dán ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ní oṣù sílẹ̀mẹ́jà ó lóore jùlọ. ṣùgbọ́n tá a bá ń sọ nípa òru wàlàyé àlẹ́ àjẹ̀lẹ̀ àwọn àfẹ̀mí rọ̀mọ̀dán áfùdàlù mílàyé òru mẹ́wàá tó gbẹ̀yìn nínú oṣù rọ̀mọ̀dọ́n onílóore ju òru mẹ́wàá inú oṣù ọdún mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù tó lè fi dàlọ́ ìmọ̀lẹ́ agbóhùn ìwé ní dada o ẹni pé sábà ń sọ nípa òru ọjọ́ mẹ́wàá tó gbẹ́ ìmọ̀ rọ̀mọ̀dọ́n lọ́dọ̀ òru sábà ń sọ nípa ọjọ́ bí èso ọ̀sán àárọ̀ ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù tó lè fi dà ó lọ́ọ́ lọ́ọ́ ọ̀sán oṣù rọ̀mọ̀dọ́n lọ́wọ́ eléyìí jẹ́ ọ̀rọ̀ táwọn afá àtọ nípa àwọn tó nílò ìwádìí ní àgbègbè mi. ìbéèrè wa ni pé a ti gbọ́ fáwọn iṣẹ́ olóore ó ṣe pàtàkì ń bẹ̀. àwọn iṣẹ́ olówó á dáa tó pàtàkì fẹ́ẹ́ ká ṣe bóò láti ṣe ṣe ìdáhùn wa ni pé ìkíní àtàwọn bàtò nàìjíríà إلى الله سبحانه وتعالى وإن كان قد توبانا kájáwọ́ òbí àwọn ẹ̀ṣẹ̀ ìtàǹdánikọ̀kọ̀ ni àbí ìtàǹdánigbangba kákọ́kọ́ túwọ́ òbí ẹ̀ṣẹ̀ náà. ọlọ́run kọ́ bàdìjọ́lá ọlọ́run jẹ́ àmọ̀ wípé gbogbo àjálù ètí ń ṣẹlẹ̀ ẹ̀ṣẹ̀dá kò sí ń dín bí tayọ́ ẹ̀jẹ̀ tá a ti fọwọ́ ara wa dání àtìkò táwa ilé ìsìn insecurity ní gbogbo ààyè ọkàn ọba dẹ̀ kódà mo ti ẹjẹ́ bí ọba gan àìmọye ọba ní àti jí gbé ẹbí ẹ̀ńtẹ̀ ìsanwó ní àti gbà padà àìmọye baálẹ̀ tó ń tìyàwó rẹ̀ nínú àwọn àgbà ní àti jí gbé lẹ́yìn tí ọ̀sẹ̀ kan tí a tọ́ rówó tán ìní àti oṣù wọn lẹ́yìn oúnjẹ máa ń gbogbo ẹ̀mọ́ gbogbogbò òjò sí rọ̀ òrùnà tó ń dà láàrin lẹ́yìn tó túmọ̀ sí wípé ẹ̀ṣẹ̀ wa ló fà á báyà ti lọ àkókò yìí ká tún bá lọ sọ́dọ̀ ọlọ́run àbòsí ẹ̀já dènà yìí nínú sùràtù Ṣúrà ọlọ́ni wàmẹ́ àkọ́gbàkùn ní mo kí ìbàdàn قالوا ما كسبت أيديكم ويعفو عن كثير àjálù kan ò ní ṣẹlẹ̀ sí yóò mùsíbà kan àdánwò kan ò ní ṣẹlẹ̀ sí ẹrú níbi ẹ̀rí tó bá gbà kátàkátà ẹ̀rí kan iṣẹ́ ọwọ́ ara nípa ni o tí ìbá ti kọ́ lọ́n tó lábòjúkò sí ọ̀pọ̀lọpọ̀ ní àdánwò tí ìbá tó ṣẹlẹ̀ sí ní ìbá tó lágbára jù lánàá adébí tó yẹ ká gbọ́ yìí lànà ni pé anàdúnú bàlá àbárò nàfàbíyà ẹ̀jẹ̀ ọ̀làwọ̀ olùfà bú àbárò nàfàbíyà àwọn olùfà burúkú onímọ̀ ń tìbí ẹ̀ṣẹ̀ onímọ̀ ń tìbí ẹ̀jáde. nígbà lè fi ẹ̀ṣẹ̀ wé gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ìwọ téèyàn bá jẹ wọ bí ó ti bara jẹ́ bí ó ti gbẹ̀mí bẹ́ẹ̀ gẹ́lẹ́ oní ẹ̀ṣẹ̀ ní oní àdìjẹ́ yàtọ̀ tẹ́lẹ̀ yìí ni pé ẹ̀ṣẹ̀ yìí tún máa ń bí ẹ̀ṣẹ̀ wọ̀tẹ̀zẹ́ òsè yìí àti ìyàtọ̀ mìtìrì wa àkọ́kọ́ ìyàtọ̀ náà wọ́n fi jẹ́ lẹ́sẹ̀ ni pé yóò tún fún lágbára láti tún dá ẹ̀ṣẹ̀ yẹn ní wọ́n sọ pé ẹ̀ṣẹ̀ yìí máa ń bí ẹ̀ṣẹ̀ tó bá dé ẹ̀yà àti àtúbà lọ sódò ọlọ́run òkùnrin eégún kó lọ́mọ mọ́nú kó wá wa a máa wọn agbègbè tá a ti ń ṣe lọ́rùn níkọ̀kọ̀ ni ní gbangba ni ẹ̀jẹ̀ afúnbá lọ́sọ̀dọ̀ lọ́rùn ẹ̀tọ́ ẹlẹ́tọ̀tọ̀ gbẹ́sẹ̀ lé gbẹ́sẹ̀ kó lẹ́wọ̀ tètè onúbọ̀wọ̀dà ìdòtò bá ìgbó láàbù tọ̀tẹ̀ntọ́mọ̀ o òjijì ní kó lè bẹ́ẹ̀dá lórí tètè òlọ́wà wà ìgbó fìdé ìgbélé kọ́tọ́ ní sáni kọ̀tẹ́ntó lè dáhùn rẹ̀ ẹni bí nǹkan àkọ́kọ́ tá àkọ́kọ́ ṣe olùkásúbá ìlọsọ̀dọ̀ lọ́rùn káwá pọ̀ ní ìsìnfà ìmá sọ̀rọ̀ ìdáníjẹ́ ìlọsọ̀dọ̀ lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ tẹ̀síọ̀ lọ́sàkùn إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقد خلقكم أطوارا النبي صلى الله عليه الصلاة والسلام ó ṣe wá sí fáwọn ọjọ́ rẹ̀ ó ní ìṣọ̀lọ́ ọba ní oṣù wa tó ti báyìí o mo tù wọn kọ̀kọ̀ mo tù wọn gbà fún bàbá mo tù wọn láàrin ọkọ èèyàn mo tún ti wá sí fún ọ nípa ọ̀tá mo ṣe lóru mo ṣe lọ́sàn-án ọ̀lẹ́mi ẹgbẹ́ rẹ̀ ń dùn áyìn kí n là sí rọ́rọ́ gbogbo wá sí fún òṣèlú fún ọ kò lé akóni ìtẹ̀kájú pé wọ́n tó ń ta kété wọ́n ń jìnnà sọ̀rọ̀ lọ́wọ́ gbogbo wọn padà sọ pé sọ ìtẹ́sọ̀rọ̀ lọ́gbà kan bẹ́ẹ̀ sẹ́yìn ti pọ̀ tó ìná ẹ kọ́rọ̀ ọ̀dàrí jẹ́ ẹ̀sẹ̀ lọ́sọ̀rọ̀ ọlọ́run yóò forí nìyí nígbà ìforí nìyí pé èmi ò ká nìbò bá wọ ọba tí máa ń forí ẹ̀sẹ̀ sí gbogbo ìrìnàjò lọ. ẹ bá lè wá sọ̀rọ̀ ọ̀dàrí jẹ́ ẹ̀sẹ̀ tọ́ba forí nìyí ìtẹ́gbọ́n tẹ̀lé o. يرسل السماء عليكم مدرارا òjò máa rọ̀ lẹ́yìn òjò nígbà tó ti ń lọ òjò máa rọ̀ ilé ìjọ máa ta àǹfààní tí ò ní ká nǹkan ogun jẹ́ tí ò ní wọlé. wọ̀nyí dídínkù lè àmúwá ọlọ́run kò wá tóbi àwọn ọmọ àti owó ọlọ́run kò gbẹ́sẹ̀ lọ sí. àwọn iṣẹ́ ẹ̀jìn tó kó yóò jáde dáa nígbà wo ìjọba sọ̀rọ̀ ìdàgbé ẹ̀sìn lọ́jọ́ lọ́jọ́ àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ tó oṣù tó lé ní jáàmù àtàwọn ìgbàlódé mọ̀ tó hàn ká tó bá lọ́sọ̀rọ̀ ọlọ́run káwá pọ̀ ní tọ́nà sí àtàtà náà wà lóde lé òṣìṣẹ́ ọlọ́run dá tọ́lọ̀ sọ pé lèyẹ́ bìrọ̀ lọ́sọ̀ lọ́run máa ń tàkọ́ dáná ní dáńdíkà wọ̀ máa ń tà á kọ́ àwọn ẹ̀ṣẹ̀ tó ti tẹ̀lé wájú ọlọ́run tó orí ẹ̀jẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó ti tẹ̀lé ọlọ́run àmìlẹ̀ máa sọ pé àyíwá ti máa ń sọ gbòòrò ìrọ̀lọ́ ẹ̀yìn èèyàn mi ẹ̀tún bá lọ sọ́dọ̀ ọlọ́run èmi gángan pa á mo máa ń tún bá lọ sọ́dọ̀ ọlọ́run mo máa ń jẹ́ àtẹ̀sọ̀lọ́bà wà lórí ìlẹ́yìn nínú ẹ̀bàwọ̀ ọ̀rọ̀ kan nípa ọgọ́rùn-ún nínú ẹ̀bàwọ̀ ọ̀rọ̀ mi ní nítorí àádọ́rùn. èmi ṣe nǹkan àkọ́kọ́ tá àkọ́kọ́ ṣe láti pàdé oṣù ọgbọ́n ní òní ká tó bá kóbi àwọn ẹ̀sẹ̀ káàdá. Yàrá ń táàtù gbajúmọ́ àlèkà òmìnira àmàlè sọ̀rọ̀ àti ọ̀gbọ́nmá gbogbo ń tá a bá ti mọ̀ níṣẹ́ rẹ̀ pátá pápò máa ká máa ṣe níbàmú sí habib ìta gbọ́lẹ̀ kan máa mi àyà mi ní àwọn ọmọ ìjọba báwo tó hánà àdìsàkẹ́ ìdènà márùn-ún kò sí àwọn ọjọ́ tó ṣe wípé ìtẹ́síyàn bá ṣe nínú rẹ̀ ó tóbi lọ́dọ̀ ọlọ́run ọlọ́run nífẹ̀ẹ́ sí minhaja àbíyámi àṣà tani àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ síbẹ̀ ló sọ ní ìjà. ẹ bá ń sọ nípa àwọn iṣẹ́ olóore lára rẹ̀ tìráàtì Qur'an lára ìlọ́wọ́ o à ń padà bọ̀ wọ́n kó lójú. kẹ́tìrọ̀ ti sọ́dá pọ̀ ìmọ̀ ṣètọ́rẹ́ àánú sàárà lára ìlọ́wọ́ o àdìyàn bá àkàlẹ̀ àwọn aláìní káṣí dáadáa sí wọn lára ìlọ́wọ́ àwọn aláàmúlò màrúùsù ọ̀nà ayọ̀ ìwọ̀n káàmù kápọ̀ ní láti ń kọ́dá kápọ̀ ní tí ọ̀dà káwọn èèyàn lára àwọn iṣẹ́ olóore ìlọ́wọ́ àwọn. èyí tó kó tí wọn lọ́ba ti mà pé iṣẹ́ olóore ni bẹ̀rẹ̀ sí ní máa ṣe láti òní lọ táwọn tó náà wá ìlú òkèlè kọjá ọba náà má kò jáwọ́ bẹ́ẹ̀ tẹpẹlẹ má ti olóore ní ṣùgbọ́n. lára rẹ̀ ọ̀kọ̀lá ìrún tọ́jà mọ̀ wá ní. ìjọba omi tí ń fa mẹ́ ní wípé ìsàhábò tẹ̀lé kíyà ìlàkọ̀lọ́wájú òun lọ. àwọn yẹn láwọn ọjọ́ tó ti tọ́ bí ikọ̀ báràkà kan ikọ̀ lẹ́rọ̀kà méjì dá bí ikọ̀ sáré orí lẹ́yìn tó lọ ẹlẹ́ẹ̀kẹ́rin bó ṣe yìtà àbùsẹ̀ kékeré wọ́n fẹ́ kí ìyọ̀ tààràtààrà láti lọ sí mọ́sálásí. sàlápà ń tètè lọ sí mọ́sálásí wọ́n máa di ọtí òun ti tẹ́lẹ̀ ìwọ náà gbìyànjú kọ́ di àwọn èèyàn kírun láwọn ọdún mẹ́wàá ẹ̀ka wà yìí lára Ini ìṣẹ́jú akẹ́kọ̀ọ́ mójútó ìlọ́wọ́ ọ̀. nínú ẹ̀ka kanáà àlẹ́ká òmìnira wà á sílé ẹ̀jẹ̀ àpọ̀ fàyídà àmì áfíríkà kòròbá sábàtọ̀ nípa nẹ́ńfìlà níyàn nínú àwọn iṣẹ́ ètò lóore jù níyàn ti máa ń lójú orí ọlọ́run níyàn ti máa ń dẹni àfún náà lọ́sọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ rẹ̀. bàbáàn làbí pàtàkì ni kọ́nà bàbá mi ọ̀sọ̀ pé sẹ̀mẹ́ ìṣòro tó lọ lọ́ọ̀ sọ̀tọ̀ báwọn àríyọ̀ tó lọ ó lé sí ara àmì báyìí ni mo fi gbọ́ lẹ́nu òṣìṣẹ́ náà wá ń sọ pé àlẹ́yìn kàdé tẹ́sán ti sòyó فإنك لا تسجد لله سجدة إلا رفعت الله بها درجة وحط أنت بها خطيئة àdéhùn ní imam muslim àwọn ẹgbà wa kí n kún àdéhùn àdéhùn kábíkà láti sojú anájú ní ee dún ní má pẹpẹlẹ náà ọ̀pọ̀lọpọ̀ náàbílà yíyàn máa ṣe náàbílà lọ́pọ̀lọpọ̀ ọlọ́run báyìí nàkàlà tó ti lọ́lẹ̀ láàyè gbàjọ̀dá onígbé òní ṣe náàbílà kó orí kalẹ̀ ọlọ́run ìlà ọ̀pá àtọ̀pọ̀ orí àdára ọ̀gá àtọ́nà ọ̀rọ̀ bí ọ̀gá nípò ipò táyé ọ̀gá dàrájà àti náà lè ọlọ́run tó máa mú náfìlà tó ti yóò tó kò mọ́ ọlá àwọn ẹ̀ṣẹ̀ gbọ́ ọ̀dá ọlọ́run tó parí ìmọ̀ gbogbo àwọn ọgbà tó ti wá. tábàtò nípa náfìlà níyàn gbogbo àsìkò lọ́yẹ̀ ká múra sí ẹ̀sán rẹ̀ ó tó wá tóbi láwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú òdodo níjà yóò àwọn ọjọ́ òkú lọ. lọ́la àwọn ọjọ́ olóore ètí afẹ́fẹ́ gbajúmọ́ àfìyàn òun làwọn ìgbà lára ìfọwọ́ ọ̀. ìkíní sábàbí nípa àwọn ẹsẹ̀ olóore láti fi ní ká múra sí nínú kéèbù kéèbù ọ̀gá lòdì kéèbù o. nínú àwọn ẹsẹ̀ olóore tó jẹ́ dára sí tó jẹ́ dáǹkò dáǹkò jùlọ lára ẹ̀mí ààwẹ̀ ńlọ́wọ́ ọ̀. Hùnẹ́ìdà Ibn Khalid kọ́lọ̀ ń kó bá mi yọrù sí i wọ́n gba àdínkù kan wá látọ̀dọ̀ ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ náà gbọ́ látẹnu apá kan nínú àwọn ìyàwó àdúgbò mọ̀tánà ọ̀lọ́lọ́rùn àdéhùn àtọ́lá kọ́ọ́lá kàánà lọ́sọ́lọ́ ọ̀lọ́lọ́rùn àdéhùn àtọ́lá yàtúrùmù sí ìhàbùlẹ̀ ìgbà ó lè jùlọ náà wá ànábì a máa ọjọ́ mẹ́sàn nínú mẹ́wàá àkọ́kọ́ nínú òṣòwò tẹ́lẹ̀ ìjà òyà tó a sì máa gbà àwẹ̀ lọ́jọ́ Àṣúrà ìyẹn ọjọ́ kẹwàá nínú oṣù Muharram wàsálà àtàtà àyà àti olùṣà bákan náà àníbi àti máa gbà àwẹ̀ ọjọ́ mẹ́ta mẹ́ta nínú oṣooṣù kọ̀ọ̀kan. àdínkù Imam Ahmadu Abu àti Imam Nasa'i amẹ́ẹ̀dá nípa àdínkù ìyẹn gbà wá bàbá wa An-Nawawi kọ́nà kọ́ wa nìkan wọn bàbá sọ pé ìnáwó mùsàlábọ̀ ìsìnbára tẹ̀lé ìdá ẹ̀mí pé kéèyàn bá wò láwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù ojúlé ní yá àwọn àfáàfẹ́ ní mẹ́tọ́lágbára akọ̀ nínú pé wọ́n bẹ̀rẹ̀ lè mú òyìn lọ́rùn lórí dandan àwọn àwòrán náà nínú àdéhùn mìíràn òṣìṣẹ́ náà wọn kọ́tọ̀ fáwọn àdéhùn sọ́lá ń sọ pé máa ní ní àbẹ̀dẹ yàtọ̀ òmùyẹ́ òmùsùlùmí ìlà ìlà bá àdàlọ́wò ìlà àdéka ìyẹ́wò ìwádìí àwọn iná làbùrìn náà kọ̀rí ìbá mọ̀tàbàtà nàlẹ́ ẹ̀rú kọjá mùsùlùmí kan ọkùnrin ní àbúrò kò ní bá àwẹ̀ lójú ọ̀nà ọlọ́run kò ní bá àwẹ̀ láti ọlọ́run ìlà bẹ́ẹ̀rẹ̀ lọ́gbọ̀dù láti tàbí olùwọ̀dì àwò àyìnà àkọ́nà ọba kó lo àwẹ̀ fún kó fi gbé onítọ̀hún dínà iná ní òdiwọ̀n àádọ́rin ọdún tàbí nàkọ̀rí náà tó ń yí à àdìsí mùsàbà kan àbẹ́yìn lọ́dọ̀ tó bá ní àdúgbò sẹ́yìn. èyí tó lára àwọn tí olóore èyí tá a lè ṣe nínú tó lọ́dọ̀ lójú ọjọ́ ọkọ̀ ọjọ́ mẹ́jọ kábíyèsí o àwọn ọjọ́ méjì ọjọ́ àìgbà ọ̀rọ̀ ẹ̀gbẹ́ a nǹkan ìjọ ọ̀mọ̀dán nǹkan ìjọ ọ̀mọ̀dán owó ló fẹ́ ẹ̀dẹ́ ní àtúmọ̀lọ́gbọ́dọ̀ ọlọ́mìn ọjọ́ tó lọ́dà ń mẹ́jọ bá pọ̀ gbìyànjú ọjọ́ àwẹ̀ tọ́sídẹ̀ẹ́ tí ó tẹ̀lé ní bọ́ ọ̀bá àwẹ̀ mọ́ndé tí ń bọ̀ ọjọ́ mẹ́sàn-án tí í ti ọjọ́ àràbá eléyìí wọn máa pàwọ̀ ilé bàbá yọ̀lẹ́ yọ̀lẹ́ àwọn ọjọ́ àràbá má yọ̀lẹ́ ń bẹ̀rù torí pé òṣìṣẹ́ náà bá tọ́jọ́ táwọn àbẹ̀yọ̀ mẹ́ta ó jẹ́ àmọ̀ wípé kò sí ọjọ́ tí àṣetán tí máa ń yẹpẹrẹ kò sí ọjọ́ tí àṣetán ìmọ̀ ń banújẹ́ ìmọ̀ ń kọ̀ọ̀kọ́ ìmọ̀ ń da òṣèlú lójú bí ọjọ́ rẹ̀ látàrí kí ni látàrí pé gbogbo àwọn tí èsù tó ti lò gbogbo àwọn tí àṣetán tó ti kó bá tí a ti lẹ́sẹ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ pé ìbáwò jágun àgbà àkóso ìjọ òun lẹ́nu náà bàbá wọn bá sọ pé àbá ìkúlà wọn ò ní wọlé gbogbo àwọn tí a ti dá kàn lọ́jọ́ àràbá ọlọ́run ọ̀dọ̀ tó bọ̀ ọ̀pọ̀lọ́jọ́ ọ̀pọ̀lọ́jọ́ ọ̀pọ̀lọ́jọ́ ọ̀pọ̀lọ́jọ́ ìjọba àtijọ́ ìjọba tó ń bọ̀ ọ̀pọ̀ ní pàtàkì jùlọ nínú àdé wọn bá dojú àlàbà ọlọ́run máa ń tọ̀ kalẹ̀ nígbà máa yé yóò máa tọ́ ọ̀nà láìka yìí pé òǹdóró ìlà ìgbà àdé ìjà òòrùn ìṣòro àti ìgbà rọ̀ ẹwà àwọn ẹrú tẹ̀mí àwọn tẹ̀mí má dàjọ́ nínú ẹni wọ́n máa fara wọn wọ́n máa bá lẹ̀jẹ̀ wọn ọba lẹ̀jẹ̀ wọn ènìyàn jọ kì kọ́ ẹ̀yìn ọ̀wọ́ ẹsẹ̀ wọn tí ó ti tẹnu ẹ̀ lórí wọn ló ti ta kókó lórí bó ti ti yẹ ti yẹ tó kí ni ó wá ni ó kí n borí látọ̀ borí ti yín wọ́n bá bá wọn wọ́n lẹ́kọ̀ọ́ ẹ̀jẹ̀ odindi ọdún méjì náà bó fi àwọn ọjọ́ àràbá òní òbí kíá yóò parí ẹ̀dá. Ẹ̀jẹ̀ ní kábìrì àtàwọn àtàwọn ọmọ wa àtàwọn ìyàwó wa àwọn ọjọ́ àràbá ẹ̀jẹ̀ àràbá àbá. Kámẹ́jì ọmọ nígbà àràbá nìkan ọ̀la mọ́tì náà kágbà tọ́sídẹ̀ẹ́ náà kọ̀míìtì kágbà káwá ọba lé ìjọ àràbá. Wọ́n ti lè kú mẹ́jẹ̀ẹ̀jẹ̀ tó ń bí ìbá ti ṣe tó èyí ò sì gbàgbé níwájú ọ̀rẹ́ rẹ̀ àbíláwọ̀ àkàrà ó ṣe é lọ́rùn lọ́wọ́. lára wọn tí ó lọ èyí tá a tún lè ṣe láwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ní oṣù tó lé méjà oníkálọ̀ òṣìṣẹ́ àìsí ó lè pé lọ́dún èyí ìbàlá ayé òṣìṣẹ́ láti ṣe àìsí èyí ti nàìjíríà ti sàkẹ́ńtì mọ́wàá àti àìsí òṣìṣẹ́ domin rubutu wani maka ƙa'imin rakarata ke yi Nàìjíríà nìkan òǹkà wọn tẹ́lẹ̀ kan wá ti ájì ó kéré jọjọ àwọn ará ilé ní ọ̀fẹ́ àtàwọn díẹ̀ díẹ̀ ní àwọn tó bá wá láti ìta tó ẹni pé kálọ̀ ti ájì lára àwọn iṣẹ́ tó fún un máa tó lò rí pọ̀ tó tó ní kí di àwọn mẹ́wàá àkọ́kọ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ náà wọ́n bá sọ́tọ̀ lọ́wọ́ àwọn àti ọ̀tọ̀ àdébí sọ pé wàlẹ̀ hajj màgbòrò lẹ́yìn tọ́lá wùjọ gbà wọn ìlà ìjà náà ájì téèyàn bá ṣe téèyàn jìnnà ṣe tẹ̀ ájì téèyàn bá ṣe tó jẹ́ ájì rere ájì téèyàn bá ṣe tó jẹ́ ìtẹ̀wọ́gbà lọ́dọ̀ ọlọ́run kò sí tọ́lọ̀ ń fẹ́ fi sànyàn lẹ́sàn tó lè ká ìbọ̀lọ̀gbọ̀ ọ̀rọ̀ ìyá ló nílẹ̀ rà àdébí ìmọ̀ nǹkan fún ọ̀nà mọ́kàwá nígbàdà àwọn tí olóore kẹ́ńtẹ́ ká mójútó òní ájì wa òní wọn mọ́ra wa yóò jẹ́ ìdáǹfààní fọ́mọ nàìjíríà àtàwọn ìlú míì láti ṣe lẹ́yìn lọ́sẹ̀ àbẹ̀ náà wá ọ̀rọ̀ tọ́jà gbogbo ẹ̀ lẹ́yìn ọlọ́run láti ọwọ́ mọ́lẹ̀ pátápátá ọmọ ìṣèlú lọ́wọ́ aláìsílẹ̀ ìṣẹ̀lẹ̀ náà. kí làwọn ṣe olóore èyí tá a lè ṣe náà ọjọ́ mẹ́wàá àgbàdo التكبير والتعبير والتعبير كما تقول الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أما كل شيء متكنا أنا من كما تكنا وهم بكل يوم كل شيء káma wo káma wo àwọn tá a jẹ́ ọkùnrin ọ̀dọ́ káma wo sókè ṣùgbọ́n àwọn tí wọ́n bá jẹ́ obìnrin káwọn ò ní jẹ́jẹ́ káwọn ní àlọ́ mọ́síláàbí adéhùn mọ́síláàbí akókò láti mọ́síláàbí à ń lọ sọ́jà à ń bọ̀ látọjà à ń bẹ láàrin àwùjọ adáwàdáwà nìkan gbólóhùn ìjọba káma wo láwọn ọjọ́ mẹ́rẹ̀ẹ́wà àkọ́kọ́ nínú oṣù ìgbà. Imam Bukhari ọdún kọba nìkẹ́ wọn wọ́n ní ká ẹ̀bùn àmàrọ̀ Abu Hurairah lọ́dí ẹ̀fọ́ wà lóhùn náà ìyá kọjá nílá tó ní àyè àmì àjà yukadìrán wà yukadìrán náà kò lè na. náà. wọ́n ní abẹ́ ìbọn àmàrọ̀ àti Abu wọn máa ń lọ sọ́jà láwọn nínú wọn ọ̀lọ́ ọ̀tajà bẹ́ẹ̀ ni wọn ọ̀lọ́ ọ̀tajà o wọn ọ̀lọ́ náà kan o ìmọ̀ kí ni kí a lọ sí ni pé wọ́n fẹ́ lọ ráhùn àti iṣẹ́ ojú ọ̀rẹ́ wọ́n mọ̀ sí ọkọ̀ ọ̀wọ̀ akbar lọ́wọ́ akbar la ilaha illallah báwo ni bá ti gbọ́ yàtìyàtì káàdì ọ̀rọ̀ ní àtúndé kẹsìrì náà kálukú náà yà máa gbé olùfọ́nà bí àwọn méjì ló gbé lórí fún ọlọ́run àkọọ́lẹ̀ tẹ̀yà náà pé wọ́n máa fẹ́ pàpàpọ̀ ọba wà níbí náà a máa ti gbólóhùn tó kéwò ọ̀yẹ̀ àrùn àwárí mẹ́tìrì àwọn tí wọ́n fẹ́ mẹ́tàkì wọ́n bá wọn gbọ́ ọ̀lùkàbẹ̀rọ̀lù nìkan gbọ́ wọn ti ọmọ akpọ̀ ọwọ́ akpọ̀ láyé láyé náà ọ̀lùkàbẹ̀ àádùsọ àwọn tí wọ́n fẹ́ lọ́jà kálukú náà wọ́n tó máa hàtà àrùbájà múná yóò máa ń sìn gbègbègbègbè fún ìgbèdúgbòdò fọlọ wàkàtàlì kàbí ọmọ bẹ́ẹ̀ ni làbúlá ìdùnnú ọmọ fọlọ bá yọ lọ sí àdúrà àdúrà káàrẹ yóò kábíyà òmìnira fẹsẹlẹ àyà òun àná ti gbólóhùn yìí mímì máa wàkàtàlì kàbí ọmọ àti lẹ́yìn àwọn àrùn wákàtí márààrún àbúlá ìdùnnú ọmọ àmọ́ àti àwọn gbólóhùn wàhálà fẹrọ́ọ̀ṣì tọ́ba tó lórí ìtẹ́ rẹ̀ Allahu akbar Allahu akbar la ilaha illallah wà kí kò sọ kí tó bá fún dábẹ́ tẹ́ǹtì rẹ̀ gbọ́dọ̀ ìlú ti máa máa nù wà má ṣe fi tó bá débi tó ti jókòó gbọ́dọ̀ ìlú ti máa máa nù wà má ń ṣáwò bí bá ń lọ sí rìn bọ̀ gbọ́dọ̀ ìlú náà ni ó ti máa wí ṣé nǹkan àdìyá àtẹ̀mí á ní gbogbo àwọn ọjọ́ sáà yẹn ni pé àwòkọ́ṣe ń bẹ̀rẹ̀ fún wa látara àwọn ẹni tí wọ́n jẹ́ ẹni ìṣèwájú ní ẹni máa ń fún gbólóhùn ní apàtàkì rẹ̀ àti káwọn náà kánú mọ́nu bàbá ti wà ní àmọ́gbọ́ orin bọ́ọ̀lù gbólóhùn yìí ní kó tó kọ́ máa jáde òwò máa wí káwọn ìyàwó náà máa wí káwọn ọmọ káwọn náà káwọn náà máa wí ọlọ́ọ̀bà tó ṣe ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa. lẹ́yìn àwọn tí olóore ètò ẹ̀fẹ́ kí a tún gbajúmọ̀ láwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul-Hijja àdìgbà ní kìrọ̀ Al-Qur'an oníkàmọ́ ka Kùránì dáadáa bọ́ọ̀bá lè ṣe kọ̀ọ̀kan lójoojúmọ́ ṣe é bọ́ọ̀bá wá yọ̀lẹ̀ pátápátá ṣe mẹ́ta ó tún wá yọ̀lẹ̀ ibi tí ọ̀jẹ́ gbìyànjú kó orí kọ́ parí Kùránì ẹ̀yọ̀ kan gbìyànjú kó o bá ọba yìí kọ̀ọ̀lá ṣe ẹ̀rọ rẹ̀. látàrí bí àlùkò àn bọ́nà ọba ọba àlejò ọlá bó ṣe òfin rẹ̀ ìtọ́ni tọ́nà lọ jẹ́ ìmọ̀nà lọ jẹ́ fáwọn tí wọ́n jẹ́ olùpayọ̀ ọlọ́run láàrín àlejò náà làwọn ìgbà pé òun dàgbà ìgbàgbé kíra àtẹ̀wò yìí kíra ọmọ náà òsì èméjì nípa pé ìmọ̀nà ìlọ́jẹ́ fáwọn tí wọ́n jẹ́ olùpayọ̀ ọlọ́run ẹ bá fẹ́ sórí ilé ayé ẹ bá fẹ́ là lọ́wọ́ ìyá ọlọ́run ẹ bá fẹ́ múlíbọ́ olùdókòwò wọn náà kùránì olùkọ́ gbajúmọ́ olùkọ́ òmùkà ó sì ṣe àmúlò rẹ̀ nínú kíláàsì ìkọlọ́ àyà ìfẹ́ sàn àdìgẹ́wà ìtàhàdà kọ̀ọ̀kan yá àdéhùn lẹ́sìn ìyá àfọwà ọlọ́ni àlùkùránì èyí tẹ̀ ń wòye yá á dín ó máa ń tọ́ni sọ́nà ìlàlẹ́lẹ́dìí àkùwà lọ́sọ̀gbọ́nà èyí kọ́ńtọ́ èsì ògùn wàyí bá ṣe lè mọ òmìnir ìsì máa ń fún àwọn tí a ń jẹ onígbàgbọ́ òdodo ní máa ń fún wa nírò òdòdó àwọn tí a ń jẹ onígbàgbọ́ òdodo tí a tún ṣiṣẹ́ rẹ̀ ìró òkè ní máa ń fún wa a sì máa ń fún wa nírò òdòdó pé àjàláhùn àjàlá kẹ̀lé rọ ẹ̀sán tó tóbi ti yín ní ṣe wàá nílẹ̀ bí nàlàyé àti báwọn tí wọn nígbàgbọ́ tọ́jọ́ kẹyìn àtẹ́nìmọ̀ láwọn adáran àlèmù ìyẹ ẹlẹ́ta ilérò ọlọ́run ti pe àwọn rẹ̀ lẹ́kùn irú àwọn ìyálẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àti ìdìlọ́wà léyìí ti ń ṣe àtìmúlẹ̀ ọ̀la ẹ̀sán tó tóbi ti ń bẹ fún alukur'an àti ti bá ń kiri àti ti fi ń kọ́ni nínú hadith èyí tí máa ń bọ̀ kọ́rí tí wọ́n gbà wá. خيركم من تعلم القرآن وعلمه ẹni tó lóore jùlọ nínú yín òun lẹ́yìn tó lọ wá nù tó lọ wá ẹ̀kọ́ nípa bí òun yóò di máa lò kó láàyè ká ọwọ́ ọmọ náà wà láwọn ọ̀hún òun náà ti mọ̀ ẹ̀rọ mi. àdìsí tó wá bá ń ta fẹ́ lò nàgbà mọ̀ ní pé náà ń kọ́ra káfà mi kì í والحسن بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف رواه الترمذي أنا مني ẹ̀fẹ́ kààrà fi kan nínú kùránì ọ̀làwù hasana ọlọ́wọ́ pọ̀ dáadáa kan lẹ̀ fún nítọ̀ wọ̀n ni hasana ti lè aṣèrè àmàlálíyà dáadáa ẹyọkàn sí ìhàbá ti ọlọ́run mẹ́wàá ó kéré ọlọ́run fi ṣe ìdápadà onítọ̀hún alẹ́lẹ́ ni ẹ má ti dìbò o láàbòlò alìsàmì àrùn ìgbésẹ bá ti kúrò ánì tẹ́fẹ́ kábákọ́là tẹ́wájú alìsàmì kìí sáárà ẹyọkàn mẹ́tẹ̀ẹ̀ta mọ́ ṣùgbọ́n àràfin alìbòsí mẹ́tẹ̀ àràfin kàní láàmú bẹ̀ àràfin kàní mímú bẹ̀ àràfin kàní àtúlọ́wọ̀ alìsìláàmì èyí ti bá dáadáa láti ìlú gbọ́kọ̀kọ̀ bá dáadáa láti ìlú gbọ́kọ̀kọ̀ lẹ̀ nínú. mùránì àti kámójútó kámẹ́jẹ́ kan àwọn tó ti pé wọ́n máa ń yan ọ̀rọ̀ ọlọ́run wọ́n máa ń lóru. bàbá mi ní kọ́yé ìkọ́nà bá ti jẹun bá sọ pé hajj ìkọ̀ránì àdìwárùn hajj ìtàmáyé wàjìmáà nìgbé hajj ìlànà nìgbé وهجر تحكيمه وهجر تدخله وهجر الانتشاء به في أمراض القلوب والأبدان غني القيم fúlàmù ọ̀nà oríṣiríṣi làwọn èèyàn ń bá a tí a fi ń yan kùránì lódì. ájúta náà ni àwọn kan yan kùránì lódì látàrí pé wọn ì fẹ́ gbọ́. wọ̀lì ìmánu bíi àwọn kan yan lódì lódì pé tí wọn ò ní gbàgbọ́ sọ̀rọ̀ ọlọ́run wàá jẹ̀bi àmà lòdì yìí àwọn kan máa ń kọ wọn sì ní gbàgbọ́ bí ṣùgbọ́n mo lè ṣe bẹ́ẹ̀ kọ́ wàá jẹ̀bi tàbí mi àwọn fásitì lóbi débi pé wọn kì í kó ìdájọ́ wọn lọ síbi tí lọ wàá jẹ̀bi tàbí orí yìí àwọn fẹ́yìn lóbi débi pé wọn kì í máa ronú sọ̀rọ̀ ọlọ́run wàá jẹ̀bi tàbí ìṣáyé yìí lábala ìmá fi àlùkùránì wáyé ìwòsàn fún àwọn àárẹ̀ ètí ń jọni lẹ́nu nínú ọkàn àbáwọn àárẹ̀ ètí ń bẹ nínú àgọ́ ara àwọn kan bẹ̀rẹ̀ ní àṣà kùránì tó ti túmọ̀ èèkà láti wáyé fún àárẹ̀ ọkàn àti àárẹ̀ ara nígbà fẹ́fẹ́ ọ̀gbẹ̀ fa olóore èyí tó ṣe pàtàkì púpọ̀ nínú àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù lòmìnira lára àwọn tí ó lọ́ọ̀rọ̀ èyí tá a tán lè ṣe bí ò sí ẹ̀ ná nínú rọ̀mọ̀dọ́ọ̀nù bí ò sí ẹ̀ bá ní oṣù lòmìnira nìkan ṣùgbọ́n ẹ̀sán rẹ̀ ó tún pe léke láwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù lòmìnira ó ní àdìgbòlò ìmọ̀jèlè àtà àtúwọ̀n àṣàmùtò ní ìmọ̀jèlè jókòó sí mọ́tíláṣí má sì sọ̀rọ̀ pé jíkú ọ̀rọ̀ yọ bá ọ nínú mọ́tíláṣí ẹ̀sán tó pọ̀ ìlòyìn ọgbà ń bẹ̀rù. Bàbáni ká ní nàbí yóò sọ fọ́tọ́ àwọn àríwá sákàtì ìdàgbọ́nà lọ́dà òjútẹ́ náà wà. Lára ń tà sí mọ̀ náà nàbí wípé tọ́ba kí ọ̀nà àbúrò àgbọ̀n ìjálọ́ta dé mú bàbá. Ibi tó ti kírun dáadáa ní òjò kò sí àtà látọ̀ àṣàm. tó lọ bù ọ́. àdéhùn ìmáàmù tó sọ̀rọ̀ wá nínú súnánù tìrìmìrì wọ́n gba àdéhùn wá látọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu àdìmọ̀dé yàtọ̀ lọ́wọ́ àwọn àríwọ̀ sọ̀rọ̀ nǹkan wọ́n làdí ti sọ pé máa ń sọ̀rọ̀ àdìfọ́jọ́rọ̀ kí ń jà náà sí lọ́mọ àkọ́nàdá yàtọ̀ lọ́ حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة káàmù kàdáàmù yẹnni pé tó bá kí mọ àlùbájà rẹ ó kí mọ àkùdá ó ti níjà náà ìgbà ń parí irun kọtẹ kò sí ibi tó jókòó sí náà lọ́rọ́ra wà yẹtù lọ́ọ̀ lẹ́yìn tí wọ́n ti ọlọ́run ó ti àkùdá hàtà àtàkùn àṣà títí tóun ti yọba ń bẹ̀ ìgbà tóun yọba ó ti máa sọ́dọ̀ ọba adéyìn ọ̀yàn náà ti là rákà méjì ẹ̀ńbẹ́ ilé ti bá wọn ó kírun níjà náà ìdí tó ti kírun ibẹ̀ náà ló jókòó sí fóònù ti yọ òun wá yọ sẹ́n ó ti náà ti là rákà méjì ẹ̀sán òun yọ gbà káà náà ti là wò ó káà ti rí àjẹ fún wọn bá mi tàn dára bẹ́ẹ̀ ẹ̀sán tó ti ìjọra ẹ̀sán tó ti ájì kó tó ti múra ẹ̀fán tí wọ́n máa bẹ̀kẹ́ tó ti ájà tó ń múra tó tó tó lé péré òjò àti fún onígbàmù. Ádá ìtúlù àyà ẹ̀fán yìí yóò máa bẹ̀kẹ́ obìnrin tó bá ti gbogbo ọjọ́ ni o fàkẹ́ ìkọ̀lẹ̀ àyà ni lè ájà rí mọ̀nà lọ́ta. Bóòlù ẹ̀fán rẹ̀ ó ti wá tó lẹ́yìn bá ṣe láwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú òṣèlú ọjọ́ ìjà. Lára àwọn ọjọ́ àtọ́dà kan tó oníkéyìí ń ṣe ìtọ́rẹ àtúntọ́dá kọ́ fáwọn òkú àwọn ọmọ òrukàn àwọn aláìsí àwọn tí wọn kò bá dà sábàtọ́ nípa àtọ́dá kọ́ mi àbúwá bìlẹ̀ kọ̀ọ̀bá lára àwọn ojú ọ̀nà iṣẹ́ lára àwọn ajẹ́bí àtúnṣe ẹni àtúná lọ́sọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ o sàárà àti ṣe kò sásìkò kan o tí tọ́jú epo lẹ̀ òní afẹ́fẹ́ ìwọ̀n máa ṣe sàárà ọlọ́run rọ̀ ìrìn ọ̀la ó ti wá lójú ọ̀yìn láti máa ti sọ́dá kọ láwọn àyà tó pọ̀ bákan náà àhàbí látọ̀dọ̀ àdébíwọ̀ Muhammad sallallahu alaihi wa sallam nínú àyà al-Qur'an من الذي يقرض الله قرضا حسنا ويضاعفه له اضعافا كثيرا فلن تجدوا لا تجعلون له àlùmáàlù máa ń lọ gbogbo ní lówó pátá owó ọlọ́run yẹn ní pípa ẹni tí ó ṣe dáadáa tí ó yá yẹn pé tí ó fún àwọn ẹrú tí ọlọ́run tí ó fún lọ́wọ́ tàbí tí ó yá wọn lọ́wọ́ ọ̀sán àtàná ní ìyánilówó tí ò ní lélẹ̀ náà ẹ̀ bá lè ṣe bẹ́ẹ̀ ọ̀yẹ̀dọ̀ nípa òwúláwo ọlọ́run wà á ṣe àgbègbè lé àgbègbè lé fún lè tó ọkọ̀ ọlọ́run ìtàkùn nígbà nínú ìpàdé òṣìṣẹ́ náà bá sọ́dọ̀ sáwọn àdéhùn ọ̀sọ́dá àmẹ́bí ní ká máa wò pé à tó bá ń ta àdéhùn àmì ìtọ́rẹ́ àmú à tó lè yọ wà kéré pọ̀ ìtàkù náà wọ́n lọ wò ṣe kù náà pọ̀ àmẹ́bí ní ẹ̀ sọ́ra fún náà iṣẹ́ rẹ̀ tẹ́ ìbàdíṣẹ́ sí ní wọlé ọlọ́run ẹ̀ tètè gbajúmọ̀ kódà kò ti gbé tó oníkóòtù ìtọ́rẹ́ àmú ojú àlàwé ẹ̀dà nínú lọ àlàwé òbí lọ láì ti pẹ̀lẹ̀ ìdí ìlọ́bá ní tó rùn mẹ́yìn lẹ́yìn náà ti tọ́ àmẹ́ta ti fẹ́ tí ọ̀gbà wá ní pàdùkẹ́tì òyìnbá ọ̀rọ̀ tó dáa yóò máa jáde láti ìlú rẹ̀ nínú àdéhìsì mi àdéhìsì lẹ́yìn mùsàlọ̀ fún àgbẹ̀yìn nínú àdéhìsì mi ìsàbẹ̀ àdù yòdélé òmùgọ̀ ìdílé yọ̀ọ́mọ̀lá ìlà ìlà ìlà àdéhìsì wa jẹ́ òkèlè àgbẹ̀yà oríṣi ìran ìrìn méje kan bẹ́ẹ̀ ọlọ́run ó sì dìbò wọn lọ́sọ̀tò wípé kò ní síbi tẹ́tà lè sá sí kò ní síbò tí tá a lè borí pamọ́ sí àfi lábẹ́ ìbòjì àríṣù ọlọ́run ẹ̀mí tó dẹ́kun dàbíyá mi òun ó tún máa wá tí ò ti ju bí ọ̀pá àti òró bàbá ìlọ òun ó tún máa bá rí abájọ máa ń sọkọ̀ sọ̀rọ̀ bí ọ̀dọ̀ tó ti gbóná parí kálukọ́ máa wá láàbọ̀rùn bẹ́ẹ̀ yẹn bá ti pọ̀ tó bẹ́ẹ̀ là á mọ̀ ọ̀rọ̀ ó ṣe tó ẹlòmí ọ̀la àdán yóò lè kókó fẹ̀ ẹlòmí ò lè tóbi ẹlòmí ò lè níta ẹlòmí ò lè bára àdé ẹlòmí yóò lè wò lórí pé bí ìyanu báyìí ló ṣe rí níbi ọmọ rẹ̀ bẹ́ẹ̀ yẹn ká lè fún bàjẹ́ pọ̀ lórí. mọ̀lọ́jọ́ náà lọ́rùn ìran àwọn èèyàn méjì kàtà tó náà wọ́ ọ́lá láì òórùn kankan ìgbóná òjíṣẹ́ báwọn bá fẹ́sẹ̀ báwọn àlẹ́ ìwọ̀sẹ́lá mi ó ní ìmáàmù àdìgbò àṣìwájú tọ́jú déédé ọ̀nkà lọ ọ̀nkà lọ ọwọ́ ni wà lọ́jọ́ lọ bàbá ìdàpọ̀ ìgbàlá pọ́sì ìgbà àpá àtàlà náà láwọn ìṣìnàlò náà tó ń ṣe kò yẹ̀ ní lóòrò mọ̀tàbàbà náà àti ara lọ́kùnrin àbí lóbìnrin kan tó ti pé ó ti dára sàárà àkọ́wá ṣe ọwọ́ apá sàárà náà máa pamọ́ débi pé ọwọ́ òsì rẹ̀ ọ̀nà tọkọ̀wọ́ ọ̀nà lówó ẹni pé kọ́nà nínú járe o kọ́nà nínú ìkákọ́lu ọ̀nà lọ́lọ́ bá ní wájú ìlà lẹ́nu tó pé ó fi ń wọ ojú rẹ̀ ọlọ́run láti ìlà. bàbá mi kọ́ ní ìlú kọ́nà ìjọba nìkan bàbá mi ودل النقل والعقل والفكرة وتجارب الأمم على اختلاف أجناسها ومللها ونحلها فلن تبرر إلى الله رب العالمين وطلب مرضاته والبر والإحسان إلى قلبه من أعظم الأسباب الجاذبة للخير. طبعا نقل أنت أولا ọ̀rọ̀ ànábì àti làákàyè ètò jíire àti àdáná tó dára àti tàbí àwọn ìhùnàmì ìrírí àwọn ìjọ tó fi ṣíwájú bí a ti yà lọ́tọ́ọ̀tọ̀ tí a yà mìíràn náà ọ̀ńtọ́ka sí pé a ní àtàkọ́rọ̀ lọ́tọ̀ ìwà ìdíkẹ́kẹ́ fún ọlọ́run ìwà àtúmá lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run ìmá wá ìyọnu ọlọ́run ìmá ṣe dáadáa táwọn ẹ̀dá tọ́lọ́run ọba dá àti kùránì àtàdíìsì àti làákàyè àtàdámákọ́dá àtìlérí àwọn àjọdọ̀tẹ̀lé kọjá ó ń tọ́ka sí pé ìmá ṣe dáadáa táwọn ẹ̀dá tọ́lọ́run ọba dá nínú àwọn òkùnfà náà àdìjá àdìbà tẹ̀lé ìjọba yẹn lè gbèsè pé ìmọ̀ ń pa orí wọ́n tó lè dá tí bá ń ṣe bẹ́ẹ̀. wà á dídá dùn wa ìdákẹ́jì rẹ̀ ẹgbẹ́ máa ṣe dá máa kàyé dá láwọn ìgbà tó lọ́wọ́ wọn bá dá min asan àgbà alùpùpù àti ìbàdàn tó ní ìṣá nínú àwọn òkùnkà tó tóbi èyí máa ń fi àkóró fẹ́ dá ẹgbẹ́ wà wọ́. فمن كتب سمعة الله تعالى ومن كتب سمعة نقمه بمثل طاعته والتقرب إليه والإحسان إلى خلقه ìdẹ̀rọ ọlọ́run kò sí èsì fẹ́ẹ́rí àwọn ìdẹ̀rọ ọlọ́run bí èsì fẹ́ẹ́rí gbà ìyàtọ̀ yẹ kó jẹ́ èèyàn kọ́lẹ̀ kọ́lọ̀ ló ti jẹ èèyàn kò sí séèyàn lè fi parí ẹ̀ dànù bíi ìdẹ̀lájọ ọlọ́run ìdùnnọ́lọ́run ìṣe dáadáa sáwọn ẹ̀dá ìtọ́lọ́run sí ọ̀dà. ọ̀rọ̀ àti ìfọyín bákan náà wọ́n sọ báyìí ní pé fàìnàlì sọ́dà kọ́ ti ta àfihàn náà ní ìbá ti dá sí ìbàlá yìí pé òkè máa ti sọ́dà pọ̀ ó láwọn ipa àwọn ipa èdè tó pé ọjọ́ lójú ọjà lẹ́nu ń pọ̀ yìí ní pé lábala ìsáré àdánwò kú òfẹ́dà wọ̀lọ̀kánà sí ìbájẹ́ àwùjọ nínú ìbájẹ́ ìbáfẹ́rẹ́ kódà tó ti pé ẹni tó ti kọ́ dà pọ̀ ó ti sọ̀rọ̀ àríyàn kọjá pé kò wí o kọjá lábẹ́ òbí ni kódà kò jẹ́ kéèké rí fàyínà bá wà jẹ́ fún àbí àwọn àmì ìgbàlá ọ̀pọ̀lọpọ̀ náà àdánwò àdánwò ló yẹ kó tẹ̀lé sí ẹ̀ fáwọn ó ti jẹ́ lábẹ́ òbí tó ó ti jẹ́ kéèké tó ó ti jẹ́ kó fi ètò owó òbí bẹ́ẹ̀ lẹ́nu àdánwò bẹ́ẹ̀ kọ́ tẹ̀lé fáwọn òbí sí o wàhálà àmì ọ̀pọ̀lọpọ̀ náà lọ́mù ẹ̀lọ́ iṣẹ́ ìdíyẹ lọ́dọ̀ àwọn tó ń dẹ́yìn pàtàkì pàtàkì àti gbogbo gbogbo àwọn ẹ̀sìn àti gbogbo ara àlọ́ pátápátá mọ̀kẹ̀rọ ìlú ìyàtọ̀ ìyàwó gbogbo ní ti àkúlẹ̀ dẹ́yìn látàrí gbogbo wọn ti náà. nínú àdéhùn mi àfọdàkọ tó lẹ́nu sí fọdàkọ èyí pé tá a bá ń sọ nípa ìtọ́rẹ àwọn àwọn tó dàwílé kọ̀ọ̀rọ̀ bá ti wà ọ́ ìmì ní o àwọn tí wọ́n bá jẹ́ aláàtúmọ̀ wa jùlọ nídìílé ìyá ìdílé bàbá àwọn tí ẹ̀ka ṣe dáadáa sí jùlọ wọn ẹni bí ká ṣe dáadáa sí wọn kó fún ẹbí kọ́mọ̀bà tọwọ́ wa já torí pé ẹ̀sán kéèyàn ó tún bá ń di kéèyàn ó ṣe ìtọ́lẹ̀ àánú fún wọn àti lọ́jọ́ nínú pàdé ọ̀sọ́dọ̀ kọ̀ọ̀kan ìgbésẹ̀ ìgbésẹ̀ ìdìnnàtàní lọ́dàpọ̀ tó ń wọ́n sílà ẹni pé ìlọ́kùn bí nìyọ́ jẹ èkìní ìyọ́n balada pé ìyẹn tó dára èyí ó balada pé ìyẹn da okùn yìí ìyẹn da bọ́ọ̀lù àwọn àfọ́wà náírà àwọn ìyẹn pọ̀ wá Imam nuna Imam Ahmad àtàwọn àbúrò súnmọ́ mẹ́rẹ̀ ẹ̀ lọ́wọ́ parí lára wọn jẹ́ olóorin tó gbọ́n pátó yẹ ká ṣe é nínú nínú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ní oṣù lẹ́lẹ́kẹ́jà àwọn olùwà méjèèjì ká ṣe dáadáa fún un bákan náà ẹ̀ràn iléyà kálífà pa ẹ̀ràn iléyà kálífà pa fẹ́ńtọ́ba lágbára láti ṣe bẹ́ẹ̀ nínú mìíràn mùsùlùmí àbámọ́ àdéhùn kan wá níbẹ̀ òjijì náà ń lọ sọ́kọ̀ọ́ ọlọ́sọ̀ pé àwọn ìtàgé pé sọ èdè èwo ti ẹ̀lẹ́ ara léyàtà máa pa lọ́jọ́ ọdún yìí kí ni ìdí pàtàkì tá a fi ń pa ànábì wa ni a ah, ìyàtọ̀ náà tó a bí ìkọ́ ìlànà bàbá yín àgbà mi ànábì Ibrahim alayhi salatu wa salam ẹ̀ẹ́n bàmá lánàá mi ni a tá a bá wá pa ẹ̀sán wo láàrin bẹ́ẹ̀ ah, ẹ̀sán tó pọ̀ jù látàrí pé lórí gàgà ẹran kọ̀ọ̀kan gàgà kọ̀ọ̀kan níbi ẹran ọdún bẹ́ẹ̀ bá pa. إن اسم لا لا مذنب حسن حسن حسن مذنب قوي إجاو وصالي يا ملاكا ربيه من سيده فما كان وعطوا على يقول إن دلين إلا مشهده لكي تشري وجدت نوع مصدر الله عليه وسلم إن أبيك الحنم ولكم النبي صلى الله عليه وسلم بكم شيء أملحين أقربين ذبحهما بيده wàtàmà wàtàmà olùsọ̀rọ̀ náà wàtàmà náà wàtàmà lóòjọ́ náà àgbo méjì làbí òkà ìkíní kejì àgbo yìí ọjà àgbo tó pé ìwé ẹ̀ lọ àgbo kíní àtàgbo kejì ọjà aláwọ̀ méjì ó ní dúdú ó tún ní funfun ṣùgbọ́n funfun rẹ̀ pọ̀ ju dúdú lọ ọwọ́ ànábì ọwọ́ àdùbáríkà ilé ìlú ẹ̀ méjèèjì ìgbà tí ó fà á tóbi bíbí bá wọ́n mọ̀ ọ́rọ̀ láti bá ọba kan ló kọ ara rẹ̀ àtàwọn ará ilé rẹ̀ ó tún wá bà kan gbogbo ẹni tí ọba fẹ́ràn nínú àdéhùn náà rẹ̀ àbúrò ọ̀pọ̀ àdéhùn náà dá kọ́nà tó ṣe ìlú àtìlẹ́ fún wa láti fara ní òjò ìléyà òṣìṣẹ́ olóore tí ìyàfẹ́ ṣe lọ́jọ́ ọdún ìléyà tó lè gbọ́n mọ́ tó lè mẹ́ta rẹ̀ min ìwà ọ̀pọ̀tì dání ju bí wọ́n bá ẹ̀jẹ̀ ẹran sílẹ̀ lọ àbílẹ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀ náà ní sábà ìgbọ̀ àtìlẹ́ ọ̀nà tó ṣe lẹ́yìn tó fọwọ́ ẹni tó ń pa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run mẹ́jọ lẹ́nu ọdún mẹ́jọ ìṣẹ̀lẹ̀ o ẹni tí ò tí máa pa bí nǹkan ti tún lẹ sóyè náà àwọn kan ń kọ́lé bí nǹkan ṣe lè sóyè àwọn kan ra mọ́tò bí nǹkan ṣe lè sóyè àwọn kan tó ń dá dẹ́ra lórí ìṣẹ̀lẹ̀ yìí abẹ́náwó bá tó bá lábala kò polisi sí kò yí sí ọlọ́dún yóò sì bá wọn wọlé ìdílé tó ní bá wọn náà ilé adójú kọ wá àwọn náà dojú kọ ọlọ́dún yà pàdé àtàlà bí ara má ṣe wá lẹ́nu tí ò ní dọ̀la ìgbòrúnjọ ọlọ́dún yà fi ìlú náà ta ìjà fi ṣe ogun ìkárí ìkáwọ́ má jẹ́ àṣe lórí wàhálà o má jẹ́ àbíbànújẹ́ má jẹ́ àṣìṣe o má fà á ṣe wá má fi tàwọn aya wa má fi tàwọn ọmọ wa ẹni tá burú ọkàn tí ọkàn wa ọlọ́mọdé àbúrú ọkàn ẹni tí dáadáa ọkàn tí ọkàn wa ọlọ́mọdé ọkàn wa yà ọ lọ́wọ́ láyé àgbẹ̀dẹ̀ òmìnira lẹ́gbẹ̀dẹ̀ bá dẹ́gbẹ̀dẹ̀ اللهم كفر الله ربنا اتنا في الدنيا اللهم اجعل هذا الجمع جمعا مرحوما وتفرقنا من بعده تفرقا معصوما ربنا لا تجعل فينا ولا معنا شقيا ولا مسرودا ولا محروما بعزتك يا ارحم الراحمين يا رب العالمين سبحانك اللهم ربنا بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك الحمد لله الحمد لله صلى الله خير وعلى الله سلام على رسول الله صلى الله عليه وسلم يلوم يلوم يتيم تمام تيم تيم هو يقول الله ما علينا لا يمي أسباب يوم كلام يجي من الله أصل الله يلوم كلام الله على من الله وقول الله سبحانه وتعالى يقول كلام يجي من الله. إذا كنت تجي أنا سهل أنا pẹ̀lú àwọn láìpẹ́ láyé ní sọ́nà fún àwọn ọmọ inú ìrọ́pù ti yà fún àwọn ọmọ ní gbogbo ìkọ̀kan wà láti àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ sí àwọn ọmọ inú àdéhùn fún àwọn ọmọ ìkọ̀kan alẹ́kùn ní orí àdéhùn dáadáa fún àwọn ọmọ ìkọ̀kan láyé ní yàtà ìyá àwọn ọmọ inú wa ìrọ́pù ti yà fún àwọn ọmọ àti béèrè wọn látàrí ẹjọ́ tí gbogbo lọ àwọn àbúrò ilé ní akọ́ máa èrè ní ìwọ lẹ́gbẹ̀ẹ́ ṣá ọ̀rọ̀ ìbéèrè bá tọ̀tọ̀ oníbèrè bèrè pé ṣé obìnrin kan tó lọ sí ọjà tó dàgbére fún ọkọ rẹ̀ tó lẹ́sẹ̀ بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله ìbéèrè sábẹ́ ìlú pé obìnrin kọ́ lọ sí ọjà láì gbàyọ̀dá lọ́dọ̀ ọkọ rẹ̀ títẹ̀ san ló òòrùn bẹ́ẹ̀. láti sọ́kọ̀ ọ̀jẹ̀ kọ́kọ́ òòrùn ìjọba lọ sọ́jà kọ́lọ̀ tí ó kọjá ọjà tó lọ ọ̀lẹ́sẹ̀ kọjá. ìgbà gbogbo ìlọ́jà ó tún tàkàkọ̀ lọ sí omi láì gbàyọ̀dá ìgbà yóò tún ní ẹ̀ṣẹ́ o. ìtẹ̀láti ọ̀run ìlọ́jọ́ o lẹ́yìn àṣẹ ọlọ́run ẹni tó ní ẹgbẹ́ òkè ní ọ̀sẹ̀ láṣẹ rẹ̀ yìí ọkọ rẹ̀ yìí o ṣùgbọ́n láti mú kọ́lọ̀ pé ọkọ lẹ́nu àgbọ̀dọ̀ gbígbẹ̀ sí kankan láì tẹ̀lé ìdáná lẹ́yìn báyìí ní ilé ìfẹ́ àbúrò ọ̀gá ọ̀tọ́ pípẹ́ ọ̀dájọ́rẹ́ ọ̀dájọ́rẹ́ mùsùlùmí ọ̀gá ẹ̀rọ sọ́là náà ẹ̀rọ mùsùlùmí náà ni yóò ṣàbúrò kọ́lá mọ́sálà ẹ̀dùnmí àbájọ́ níbẹ̀ yóò fi kọ́ ìṣẹ̀lẹ̀ fún yàwó ẹ̀jẹ̀ àtọ́lá ní kí tó lè fa ìdùnnú ọlọ́run àti tó lè fa ìṣọ́ ọ̀gbà ọ̀gbà. wọ́n tún náà wọ́n tún lè sọ ìpè ìjẹ́ alẹ́ fi ìwé jẹ́ nọ́bà tí a lè fi jẹ́ òjò. ìwé jẹ́ lára àwọn àtọ̀hárọ̀ tó lè kókóró ìmára tó tóbi jù lọ ìlọ́wà èèyàn lè fi kírun ọ̀ràn ẹ̀yìn láì ṣe àlùwàdá ìmọ̀ pẹ̀lú májèlú kọ́ ìgbà táàmì wẹ̀mù àfọwọ́ kan nǹkan ọmọkùnrin bẹ́yìn bá ti fọwọ́ kan ó pè é ṣùgbọ́n ètò tó dáa sí pé tíyẹn bá ti ṣe tán kí yóò lè ṣe àlùwàdá mi látàrí pé àlùwàdó wà àlùwàdó ní ọ̀rọ̀ ìkàlù àlùwàdá lórí àlùwàdá ìmọ̀lẹ̀ ní ìbéèrè pé ọmọ tí a bí sí àṣẹ ìdí ní ọmọ ìlú tí wọ́n ọmọ bẹ́ẹ̀ tó ń lẹ́tọ̀ọ́ láti tó lú bàbá bákan náà òbí kéékèèké kí ni ìdájọ́ ìwé ẹ̀rí pé ọmọ tó jáde síwájú ká tó so ìrètí láàrin bàbá àti rẹ̀ irú ọ̀tá báwọn irú ọ̀tá òwò ìdájọ́ ni pé ọmọ àlè ni ìpìlẹ̀ ní ká máa ṣe àṣejì rẹ̀ gbọ́dọ̀ ìyá rẹ̀ bàbá jẹ́ pé ẹni tó fún ìyá rẹ̀ lóyún olóòtú ni òun fún lóyún òun sì bá lọ́mọ èyí ó jẹ owó rẹ̀ báwọn náà àwọn àbá tí wọ́n ṣe ní. wọ́n wá ní kí ni tí bàbá àti ìyá tí wọ́n àbójútó máa ń lọ tó fi gbé wọn sùn nìyẹn láti wọlé ọkọ ìbàdẹ́jọ́ orí méjì ọ̀sẹ̀ tó ń wọ́n ti ọ̀gá mi. òṣìṣẹ́ náà sọ pé bẹ́ńtẹ́ẹ̀nì àti bẹ́ẹ̀ kó kọ́ rẹ̀ bẹ́ẹ̀ kó kó lórí ọba abayí tó wọ́n kọ̀ wọ́n ní ìdáyà bẹ́ẹ̀ rí pé ẹni náà ẹ̀ńtẹ́ yọ́nú sẹ́sìn rẹ̀ tẹ́ yọ́nú síwá rẹ̀ ní ẹ̀kọ́ wọn fún mi bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ìtì náà ó fi jáde lára ìtì náà tí ó fi jáde náà ni pé wọ́n padà fúnra wọn lóyún lọ́nà tí ó lẹ́bọ̀. tó ń bá sì lọ lábẹ́ bàbá àti ìyá rẹ̀ àwọn ẹ̀jẹ̀ tó bá dá àwọn òbí rẹ̀ ọmọ méjì nínú rẹ̀ o ló ti jẹ́ pé kúndùkùn rọ́ọ̀rìn kúndùkùn òòlù àwọn ọ̀rọ̀ ìjọba gbogbo yín pátá bí agbára tẹ̀lé ṣe jẹ́ wọ́n wá yín láàbì léèrè bí òòlù ṣe dá ẹ̀rìn ń dẹ̀ ètò fúlàní ti dàgbà nígbà tó lè mú yín àwọn máa wá ní ara wa káàdì sí ìdílé nílé báyìí nínú àti ìfò ẹ̀dá kọjá wọn tó àwọn máa wá. omi pàtàkì lọ àwọn tẹ́ bá jẹ́ obìnrin obìnrin wọn tó lọ sọ obìnrin wọn lè láti ṣe dárí bí àti ẹ̀kọ́ mọ̀nà ilẹ̀ tọ́lọ̀ bá wọn kàdáwọ̀ ọmọ tó bá ìwà kọ́ pẹ̀lú àlọ́ wọn. tó dẹ́gbẹ̀ẹ́ tẹ̀lé ọ̀gá ó ṣe àdéhùn fún òbí tó bá bí màá tọwọ́ ọ̀bàjẹ́ ọ̀tà kẹ́míkèjì yẹnu tí a ti pàmò fún ọkọ anábì ní agbóhùn àtòbílẹ̀ kàhà fẹ́ẹ̀lì kìí jáde náà báwọn ti lọ wà ní àdìjáde òṣèlú rẹ̀ ọlọ́pàá lẹ́wà bí ẹni tó jí ẹran ẹgbẹ́ nínú ìṣẹ̀lẹ̀ ìgbà mi irú ẹni báwọn ó lè ní ẹran tó sì ti gbé dáadé pẹ̀lú ara léyà ó ti wọ nìtọ́ọ̀bù nìtọ́ọ̀bù ni pé ó ní gbèdéke níyàn bá dín nǹkan ó ní inú nǹkan wo kò ó tó lè bá jù lọ́wọ́ láìpẹ́lú ní adé ló ṣe ní àmì ọwọ́ rẹ̀ ló ṣe wàtáàrí kò wà àdékọ́tò ọ̀dọ́mọ̀ ìyàwó ó lé ọkùnrin àti ó lé obìnrin lọ́wọ́ bá ti bàwọ̀ ní ọlọ́mọ ìyàn lọ́wọ́ bí ẹ̀ bá kọjá lè nígbà àkọ́kọ́ ọwọ́ ọ̀tún ọ̀wọ́ òbí tó bá kọjá lè nígbà àkọ́kọ́ ọwọ́ ọ̀tún ọ̀wọ́ òbí tó bá tó padà jáde lẹ́ẹ̀kejì ẹsẹ̀ òsì òwúwọ́ òbí tó bá tó wájà ìmẹ́lẹ̀ kẹta láàdì ọwọ́ ti rẹ̀ kàbá àdìgé ibi tí àgbà ní wà ní ọjà ọ̀nàfà ìmáàmù àlè kọlọ́kà tó ń bẹ̀ wọ́n ní a ojú ń sì sí kọ́ wá jẹ́ pé ìní bá jẹ́ ọwọ́ kan kò yóò máa tàbíwàdà àtẹ̀sẹ̀ yóò máa lọ bá síláàbí. ìmọ̀ náà wọ́n bá tọ́ gbogbo bá bá tó jà ilé ẹ̀kẹta owó ọ̀rọ̀ owó ìrẹ̀ owó fọ́ńdà ilé ẹ̀kẹrin ẹ̀kẹ́ tó ń lo ìṣẹ̀lẹ̀ ina jin tilmashi a wajen bawa wani ya wani su zama wa kasa da ala kalan kafe lafukan ya su ta da su illa yorùbá ìdínarin sọ̀tọ́ àyà ẹ bá jalè ẹ má ti wọ́ rẹ o tí ó fi jí ní tó ti fi owó rẹ ó tó ìdarin dínárì ìdarin dínárì lásìkò ìjọba ọdún five thousand naira ìgbàlódé tí wọn bá fa ìgbàlódé yálà ní ìgbà wọn ìgbà tó ti fọ́ọ́kì tó ti máa ń ṣe ìgbà tó ti bọ̀ ọ̀dọ́ àti ẹ̀kẹ́ lọ́wọ́ òun yóò jẹ láti ìlú ẹni tó gbẹdẹ àwọn òfin lọ́wọ́. lára àwọn ààyè tó ti pàtàkì pàtàkì lẹ́yìn ọ̀sán ìgbàlá lára àfẹ́kẹ́mù náfìlà àbọ́nàmì àfẹ́sìtọ̀wà bákan náà tábàfẹ́ ka àlòkọ̀ àn lára àwọn àyè tó ti pàtàkì pọ̀ yìí kódà àwọn àfa àkàn mú nílé débi pé àbẹ̀yàn bẹ́ẹ̀ bá ní kọ́ńdé kí ó lọ gbé kùrà ní ìwà ẹni tó ní ó lọ gbé wá ní ó gbé tàn pé kò sí àlùwà láti ìfọ́ àlùkòrán òbí ti dandan bẹ́yìn wọ́n gba ẹ̀sẹ̀ lórí òbí ìtọ́jú àti pé tẹ̀sílíìmù ìdìbò náà lè lára kálíbà àti pàtàkì ìrọ̀ ọlọ́run bọ́dà pọ̀ ká tó kọ́ ọ̀sán ká tó kà á kábi wípé àṣẹ àgbàlá tó wá. òtí ẹ̀ bá ti ń ka lọ sáájú àlàbájá ìtọ́jà ní kí ìrọ̀lọ́ kan àgbàlá tí òtọ́ á lọ sínú ọ̀dà tó ń pa ní olùṣẹ́ kankan. lórí lórí ẹni tó ṣe pé tí bá lọ bí iṣẹ́ ó fẹ́ gbé òun òun kẹta tó wà lọ́jọ́ ìgbẹ́jọ́ ni mo fẹ́ sàgbà òkè ṣe mẹ́ta tí o ti ń fi àgbà ẹ̀sìn níbẹ̀ ìtọ́jú ìjọ lọ́rọ̀ Ẹ̀fún mi. Ẹ̀yán ṣe ara èèyàn ṣe. wọ́n fún yàn ní nǹkan. òòjì ẹni òòjì tí ó ní ìgbà òòjì ní gbogbo òòjì òòjì ẹni òòjì tó ní ìgbà ó wá di lọ́dọ̀ òòjì ni ó wá ní òòjì kẹ́kẹ́. ó lè ń bẹ́sẹ̀ sí olùdẹ́jẹ̀ pé ó mọ́ fún òun ní gbogbo ìrìnà ẹni ó mọ́ fún ní ìkan. Ẹ bá gbọ́ ọgbọ́ àìdàpù. Owó ti ẹ̀nà ẹ̀nà mọ́tún nà ní owó ní kí tó jẹ ẹ̀nà mọ́tún ní nǹkan ó ti inú wá ní. obìnrin lè wọ́n fún nǹkan yàbí. ó ti inú wá ní òun fẹ́fẹ́. obìnrin wá ló ń fẹ́fẹ́ yàn. ẹni tó mọ fún nǹkan àwọn èèyàn ní nǹkan. nǹkan ó ti já náà jẹ̀mú. Tó ti rí lára mú dé ó ti ṣe àjọ ó ti ṣe wàdá àjọyé ìlú òṣèlú ẹgbẹ́ ó lẹ́ẹ̀kọ́ ní ìfẹ́. Èèyàn ti gbà tó àgbé obìnrin tí ta àti òòta ó sọ ọdún lè nà dé òjẹ́kẹ́ èèyàn wá dáadáa wọ́n bá ní òòrẹ́ ẹ̀sẹ̀ tó ní lè yàn ó di ìjẹun tó ọdún omi ìgbàdà rí pé òòrẹ́ ẹ̀sọ̀ ìbéèrè sáfà bẹ̀rẹ̀ ní pé sábà rẹ̀ nìkan ló ti gbé ní ṣe dáadáa sí gbogbo ènìyàn. Mo ń fáwọn òun látàrí ara tí wọ́n ń ṣe fáwọn ènìyàn obìnrin kan wá ìdáhùn pé òun fẹ́ fẹ́ ó sáàjì àdúrà yá wọn bàtà àdúrà yìí táwọn àbá àmà àdúrà ní à ẹ̀rọ ní ọ̀kára ń mú ọdún lọ́la ní o àmì kí lèyìn ó wà ní pẹ̀lú owó òfin báwọn ìpínlẹ̀ ọ̀sẹ̀ ìlú náà wò ìkíní ni pé yálà èèyàn rí obìnrin fúnra èèyàn àbí yẹn bá yàn rí àbúrò ìlú bẹ̀rẹ̀ wò ó pé ẹ ṣé kí n dé aya yín ilé gúúsù lọ́kọ́ ṣe kí ìfẹ̀wò tó di dòde pé kó lè ìtẹ̀kárọ̀ ìtẹ̀kárọ̀ ló ń ṣe lẹ́yìn náà kí lára kà ní yìí àdúrà sáà ní kọ́ àkókò ṣe èyí ó ṣe. kẹ́kọ̀ọ́ orí máa ń bẹ́ ń bẹ̀ kẹ́kọ̀ọ́ orí máa ń bẹ́ ń bẹ̀ tí ti ń bà yọ̀ọ̀ máa bíbà tí ti ń bẹ̀ yọ̀ọ̀ máa ní mọ̀tí ọ̀bá ti tó orí ń bẹ̀ gbogbo tí ọmọ kó ní ìrìnà yóò mọ̀ rí dáwọ́ rẹ̀ ìdí pàápà àkànná àbáyàn pẹ̀yàn pé ìrìnàjò ọ̀bà ìrìnàwó ní ọ̀bá láwọn ìjẹ̀kárọ̀ tó ló ṣe fún òògùn bẹ́ẹ̀ ẹ̀kọ́ ní bá bẹ́ẹ̀ ní ẹ̀bá ti ń gbìyànjú ọlọ́run àti ẹ̀yìn bóòlù yóò ti ṣe àdúrà mọ́ ìkíní èyí ó ṣe náfìlà rákà méjì yàtọ̀ sí ìrọ̀rùn ìpè náfìlà níraka alákọ̀ọ́kọ́ lẹ́yìn fátíà èèyàn kà tó látọ̀ kàfíròn lórí ayé àkàfíròn rákà ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn fátíà èyí ṣe kò lówó àwọn ọmọ ayà tó látọ̀ kàfíròn tí yẹn bá wá sálámà àdúrà sáà nìyí kọ́ wa tòun náà wà ṣe àdúrà ní bàbá ìpè ní ọgọ́rùn-ún ènìyàn àdàkérò kàbí àdéhùnká wà á sàkóbèrò kàbí kòdàbà kíkà wà á àlùkà nípàdé kàdàbà bẹ́ẹ̀. فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كان هذا الأمر إن بس دلم يوم أن يوم ìlú wọn sọ fún yẹn torí ẹsẹ àdúrà wọn lábájá báyìí tí mo fẹ́ fẹ́ ilé báyìí tí mo fẹ́ kọ́ ilẹ̀ báyìí tí mo fẹ́ rà tó orí bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá mi bá ní àdàlù ọkùnrin bá ní àdàlù àbúrò خيرا لي في ديني ومعاشي وعاقبة أمري فاقدره لي ويسره لي وبارك لي فيه وإن كان هذا الأمر شر لي في ديني ودياي وأنا تدري yẹn pé bá ń pè orí bá ń bẹ́ẹ̀ yọ ọlọ́run ọlọ́run kádàrẹ́ ìlú àgbárí àti ọlọ́run tó ṣe lò tí ọ̀gá wa tó orí ń bẹ́ẹ̀ ọlọ́run gbé mi jìnnà sí gbóòdù náà jìnnà sí mi nítorí wá ló orí mi ọlọ́run kádàrá rẹ̀ fún mi wá fi àlùbárí àti ìgbé ìgbé òsì àgbà mi èyí ó ṣe léra léra léra léra bí ẹ̀ máa wù lójúmọ́ bí òjò fún bí ọ̀sẹ̀ kan léra torí máa ń tẹ́ńbẹ̀ ní ẹ̀bá ti ń sọ̀rọ̀ yóò máa bàtí bẹ̀rẹ̀ ní ẹ̀bá ti ń fà yóò máa bàtí bá ní ẹ̀bá ti ń tẹ̀lé yóò máa wọ́n tí ò bá ti sọrí bẹ̀. títí kó bọ́yá èyí ó sì ń òwú kan funfun òwú kan dúdú ní ẹ̀bá ti láàárọ̀ òwú funfun orí bẹ́ẹ̀ ní ẹ̀bá ti gbogbo ẹ̀kọ́ nínú àdé nínú àdé. kódà òkú ó ta á pọ̀ yàtọ̀ àwọn tó bá ti máa ń tètè ọ ìyẹn tẹ̀ tó tẹ̀ lára gba lẹ́kìn tó máa yára lórí máa tètè sí i. ìdáhùn nǹkan tó bá jẹ náà ń ka wé èyàn tó ra mọ́tò ní ìfẹ́ kọ́lé ní ìfẹ́ tẹ́tẹ́ ní ìfẹ́ fọmọlọ́kọ́ ní ọ̀dà akọ̀gbẹ́ ní ìfẹ́ ìfàárọ̀ tí yóò tó ṣe ẹ bá ń tètè ìfàárọ̀ abẹ́tí bá ń bá mi irú ẹni bá mi kìí kó o kìí sí ìkábàámọ̀. شر البعيد الى ان أستغفرك وأتوب إليك